الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أدعو الحمد الله بارك له أتى الله عليكم خير عليكم تكون الله صلى الله عليه وسلم عليكم خير وما بارك صحابة النبي صلى الله عليه وسلم يجب به ودور الإسلام أدعو الله عليه لا gbogbo àwọn ọ̀tá bá wọn sí kí wọn máa ń tẹ̀lé tó jẹ́ tó ṣe fi ìjọ wà yìí. ààrẹ lọ sí bí ẹ̀ka ní àárọ̀ á máa rí kí nípa ayọ̀ ọ̀pọ̀ àìsàn nínú àgbo àná. ayọ̀ náà kò náà ní ayọ̀ tó wà nínú sọ́ọ́tù sọ́ọ́tù bọ́ọ̀lù. ọlọ́run àti kọ́lá sọ fún wa níbi ayọ̀ àkọ́tù wà nínú sọ́ọ́tù bọ́ọ̀lù. سورة الروم قال على كلامه ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون قال على كلامه ظهر الفساد في البر والبحر بعدين يعني وقال kájú في البر والبحر بعدين tá à أو ثلاثة يعني بعدين وقال lórí gbogbo ilẹ̀ ẹ̀ka àti ilé ayé àmọ́ tó bàjẹ́ sẹ̀lẹ̀ ń bẹ̀ wọ́n bá a kọ́dà ìbàjẹ́ sẹ̀lẹ̀ lórí omi ìbáraká sábà káyé náà látara táwọn ọkọ ara wọn fà nítawọn ọkọ ara wọn ṣe níṣẹ́ òun náà ló fa ìdí gbogbo bàjẹ́ ìdí sẹ̀lẹ̀ ọlọ́run àdìsẹ́lẹ̀ náà yóò ní kọ́ wọn bá rẹ̀ lẹ́yìn alùpùpù láti gbogbo àyíká wọn náà tọ́wọ́ díẹ̀ nínú ìyá ìdí wọn fọwọ́ ara wọn fẹ́ la'allahum yarji'un bóyá wọ́n lè ronú pé wàdà wọ́n padà. ìbàjẹ́ tọ́nà ọba àdìgbò aláwọ̀ sálẹ̀ tó kákò yìí ìbàjẹ́ tọ́kàn wá tọ́ sáfà nípọ̀kan o àyẹ̀wòlẹ́ tá a fọkàn sí ìbàjẹ́ náà ní gbogbo ẹ̀ ìbàjẹ́ tó ká ló ká tó ara rẹ̀ náà ní àyè nípọ̀kan balẹ̀ ní ìlú káfọ́n sùn káfọ́n balẹ̀ bí a kò sí ọ̀nà káfọ́n sùn káfọ́n balẹ̀ bí a kò sí ọ̀nà tí ó sì dúkìá wa káṣe sùn káṣọ bàbá ìlú ní ọjọ́ tó tẹ̀lé wa kámẹ́lì náà ọmọ kékeré ń tẹ́ ìta tó bá ti dá gbogbo eléyìí nípa àwọn ìbàjẹ́ tó bá ti tó kákó ni ìfúnpínpín kámẹ́lì jẹ kámẹ́lì mu ó sì ọmọ ìdààmú wa ara àwọn ìbàjẹ́ tó kálẹ̀ tó kákó ni. àárẹ̀ lóríṣiríṣi àárẹ̀ lóríṣiríṣi àjálù àwọ̀ká gbogbo àwọn wàhálà lóríṣiríṣi ara àwọn ìbàjẹ́ tó kálẹ̀ tó kákó ni ọlọ́wọ́ bá aṣọ láti máa dáṣà láti àìsí nà wọ́n wá sí tó máa ń gba àwọn bàjẹ́ yìí ń táwọn ọmọ ènìyàn fọwọ́ ara wa fà náà ni kí ni ká fọwọ́ ara fà àìsí déédéé pẹ̀lú ọlọ́wọ́ bá aṣọ lá ẹ àìsí déédéé àìmọ ìwọ ọlọ́wọ́ bá aṣọ lá fún ọlọ́wọ́ bá aṣọ lá ẹ ọ̀pọ̀ èèyàn láwùjọ tá a wà lónìí wọn a máa pa nǹkan nípa pọ̀ ọlọ́wọ́ bá aṣọ lá wọn ń tẹ bọ pẹ̀lú ọlọ́wọ́ bá aṣọ lá láláì gbé pamá wọn ń tẹ bọ ní gbangba wọn ń ní kọ̀kọ̀ eléyìí nínú àwọn nǹkan tí wọn fà sínú ọlọ́run ọ̀pọ̀ yẹn lónìí láwùjọ àdádálẹ̀ dídíà òun ni wọ́n sọ dẹ̀ẹ̀sì tó lè jẹ́ pé wọ́n ti inú wọn tó lé lórí wọn ti báyìí ẹni tó bá ti jẹ nǹkan mi tó bá yàtọ̀ sí òun náà ni wọ́n sọ̀rọ̀ ká eléyìí náà gbogbo tí mo bí ọlọ́wọ́ bá ti sọ lásán ní tí òní tí òjò kí bàjọ́ kákó kákó tí òní ká ní pọ̀kì balẹ̀ sí láwùjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan aburú mi lé síkì ní àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ká máa pa lẹ́kúnjayé ká máa fìyà jẹ aláìṣẹ̀ kámọ́ fún ẹ gbogbo kálukú lẹ́tọ̀ rẹ̀ tó látara bẹ́ẹ̀ ìyá nínú ọlọ́ọ̀bá àdìsọ́lá òun náà ni ọmọ ṣẹlẹ̀ inú àwọn akúrò oríṣiríṣi ń ṣẹlẹ̀ ọmọ ògbọ́rọ̀ sí bàbá lẹ́nu mọ́ bàbá náà fún ẹ̀ gan onóòṣẹ̀ tọ́ ọmọ òtọ́ òtọ́ ọmọ àdìsọ́lá kó tọ́ lójú ọ̀nà tọ́lọ́ ọba àdìsọ́lá ìyàwó ògbọ́rọ̀ sí ọkọ lẹ́nu mọ́ ọkọ náà fún ẹ̀ gan onóòṣẹ̀ ẹ̀tọ́ ẹ̀ ń kulé gẹ́gẹ́ bí ọkọ òun náà ló bá ti gbogbo nǹkan fi dàrú tó gba pé àwùjọ lónìí kò wá bẹ́ẹ̀ sí nìkan táwa rí àbíkárí bàjẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ ń gbó káàkiri àwọn ọmọ ń ṣe fọ́ọ̀mù káàkiri àwọn ọmọ ń kọrin ọmọ ń jó káàkiri lórí títì tí o tẹ̀ tí o tẹ̀ sáà ìṣù wọn tàbá gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan nísìnyí òsibí tí o fẹ́ẹ́ tó gba burú tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ báwọn yẹn bá ń gbó wọn fẹ́ẹ́ gbó bóyá ń gbó gẹ́gẹ́ bí o kọ igbó náà ń gbó wọn sì máa lọ lé mu wọn lọ igbó gidigidi wọn wà lọ lé mu igbó kọ́lá bẹ́ẹ̀ ó tún tọ́ntọ́ ó sì gbé ṣíríṣì kó bá tó kíni kó bá máa rọ̀ káàkiri bá máa gbọ́ àwọn láti kò dáwà yìí kì kò sójú tì má ìbàjẹ́ òun ti kálé káko débi pé ó bá kulẹ̀ kulẹ̀ rẹ̀ débi kulẹ̀ bàbá mi ìyẹn ló ti máa fa gbó wọ́n wá kó lẹ́ wọ́n ti pọ́sẹ́ títì àwọn èèyàn ti bẹ́ẹ̀ lù alo aláwọn agbófinró wọ́n bẹ́ẹ̀ lù àwọn ndla wọ́n bẹ́ẹ̀ lù àwọn community wọ́n bẹ́ẹ̀ lù owó kálukú àwọn òbí náà bí àwọn náà wọ́n bẹ́ẹ̀ láyé tó wá gbé nípa ẹnìkan ọ̀ka ẹnìkan má tí òpèlè ìbá wọn tẹ̀lé lórílẹ̀ tí òpá bí ìbá tẹ̀lé nílẹ̀ ẹni tó ń gbó wá kó níbi gbó ló jalè ẹni tó ń gbó wá kó níbi gbó ló ṣe sìnà ẹni tó ń gbó wá kó níbi gbó ló fa ọgbọ ọlọ́wọ́ balẹ̀ sọ̀lá yẹn tí òpèlè ìbá wọn tẹ̀lé sínú ọlọ́wọ́ balẹ̀ sọ̀lá wọn á ti tiwa inú olùdíjú ohun látara bẹ́ẹ̀ ìdínú ọlọ́run bá tiọ́lá yóò máa sọ̀kalẹ̀ lórí ẹ̀ àjálù orí títí ọlọ́run bá tiọ́lá máa fi fún wa àwọn àbàjẹ́ tó kálẹ̀ tó kákó láwùjọ wa òun náà ní gómìnà ó máa rìn hòhò gómìnà ó máa rìn hòhò kó jẹ́ pé gómìnà bá wà bí ìwà tó yẹ gómìnà ó wà nílé ìyára rẹ̀ bẹ́ẹ̀ náà ló ti jáde síta yóò máa rìn hòhò ẹ máa rìn tó wọ̀ sálẹ̀ ẹ̀mí ò wọ́ sọ nígbà tí ò wọ́ lọ ká sí àríyá yóò wọ́ sọ àwọn òwúrọ̀ nítorí tó kà wá sọ ẹni tó wà lábẹ́ aṣọ rẹ̀ ẹ máa rìn látara aṣọ yẹn ta aṣọ yẹn tẹ̀lé yìí iwájú òbí kan náà lọ́wọ́ ti wọ́n jáde àdúgbò kan náà lọ́wọ́ ti wọ́n jáde inú òbí kan náà lọ́wọ́ ti wọ́n wọ́ sábà wá wọ́ pẹ́lẹ́ yìí kò sí yóò máa wá tẹ̀yìn rẹ̀ wọ́ tó ta ni pé àwọn ọkùnrin náà àwọn náà ó jáde síta látara tó ti látara tó wọ́n jẹjẹ tó bá ti sìnà títí nàbà tó wá tẹ̀ láwùjọ inú ọmọ kọ láwùjọ ọmọ àdúgbò wá kọ láwùjọ eléyìí náà lára àwọn tó ti máa fa ìdíwọ́ lọ́wọ́ bá ti jọ lánàá inú ti ń fa ìdíwọ́ lọ́wọ́ bá ti jọ ti bẹ̀rẹ̀ ilẹ̀ tó wọ́pọ̀ tá a ti dé náà ní pé gbogbo àwọn kan tó wá lè kásẹ̀ gbogbo wàhálà ilẹ̀ àtún àmàtàkù àtún àbíyí. táwa yà wọ́n ti wá fún àwọn ọmọ sálára tó náà fẹ́ máa lọ sí àwọn fẹ́ máa lọ sí ẹ mọ̀ pé wọ́n fẹ́ dẹ́kun àbúrò sílẹ̀ láwùjọ rẹ̀ wọ́n fẹ́ dẹ́kun ọmọ àlè ọmọ tó máa lè wọ́n fẹ́ dẹ́kun láwùjọ rẹ̀ torí pé obìnrin ẹ látara délé yìí pé ẹbí ni wọ́n dùn ní wọ́n dà wọ́n ká jó bí gbàgbọ́ wá nípa tó sírìọ́sì ni wọ́n mọ̀ ẹ bá ti fọ́ nọ́mbà ládà pé ẹ kò fi rántí ìbáàbò ẹ̀ fún kó máa wọ ìbá o ti ẹni kẹ́ ẹ tó ti wá àti ẹ̀ fún ẹ kó bá ya ẹ kó máa lò náà kó máa lò ìbá so eléyìí tá a bá ti lé láwùjọ wà láyà àfijẹ́kù ìdínà yìí àfijẹ́kù ìdínà láwùjọ ni àfijẹ́kù wà lẹ́yìn ìdí inú àwọn àwọn àwọn àbúrò tó kálí kákó láwùjọ wa ni inú àwọn àbúrò tó kálí kákó láwùjọ wa òun náà làwọn aláǹjẹsẹ́ w tó bá wá jẹ́ ìsàn nípa ẹ̀ yóò bá jẹ́ èyí àdúgbò jẹ́ èyí ẹ̀ kò ní jẹ́ ya rẹ̀ abẹ́rẹ́ tó lè jẹ́ ya rẹ̀ náà ìdí wọn wáyé dé ẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ èyí àbíkẹ́ jẹ́ èyí ẹ̀sùn àtẹ̀sí yóò àyà tó ara rẹ̀ pàtàkì àgbà bí a fẹ́ wá jẹ́ èyí àdúgbò jẹ́ èyí bí ẹ bá bẹ ráyè àdúgbò kọ́ kẹ́yìn tọ́lọ̀ náà ẹ̀sìtẹ́sì ti wọ̀ ẹ̀ mú bẹ nípa ọ̀fẹ́ mọ̀ bí ọ̀dà ẹ̀ má jẹ bí ẹ bá wà sí ìlà rẹ̀ tẹ̀ ọ̀fẹ́ tó wà sọ fún bẹ́ẹ̀ bá jẹ́ èyí tẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ èyí ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹni tó bá ti wá wé tó ti kú fún ara rẹ̀ tí ò rí ajẹ́pẹ́ padà máa wá ẹ̀yìn tó pàdé òye tó lábàá ẹ̀ náà lágbo ti tẹ̀ láwùjọ wa ìgbà ojú ọmọ mi gbé nígbà tó bá fi lọ rí ẹni ọmọ bèbí rẹ̀ bẹ̀ bá nìkan tó kó obìnrin nìkan nígbà tó bá fi rí ọmọ bọ̀ yàn rẹ̀ bẹ̀ bá nìkan tí náà wọ́n sàré láti fi wọ́n ti yọ apá rẹ̀ wọ́n gbọ́ àwọn ẹni tí ìjà burú ọlọ́run bá yẹn lọ́la nínú àánú rẹ̀ ọlọ́run bá yẹn lọ́la nínú sísúmà rẹ̀ oníjọ́ ìdílé àti àmà tó tó ní pé ìyàwó ká ìyá ẹni fún òní kẹ̀kẹ́ àwọn láyé ká wà ìyá ẹni náà máa kẹ̀yà ìyàwó ọba àwọn tá a jọ ń pélé ìyá dákẹ́ ká mọ́ sọ̀rọ̀ àwọn tá a jọ ń pélé ẹ̀ àríwá náà tó gba àgbàgbé ọlọ́run bá fún wa pé ìjẹ́kùn ní sí ìbánilẹ̀ ẹ̀rọ lọ́la fún mi pariwo ẹ yàrá bí pé tí a bá tẹ fara kátá nínú ìyá ayé tó bá jẹ́ òkúta kìáma kọ́nà ọba àdìgbò lóde yọ wá kó nínú ìyá kìáma ibi inú torí tẹ fara kátá nínú ìyá ayé ni pé ẹjọ́ báyé náà ni àwọn tó bá jẹ́ òkúta kìáma ọlọ́ọ̀ba àdìgbò lóde yẹn ju kálukú lọ́tọ̀ọ̀tọ̀. àdìgbà anábì sallallahu alaihi wasallam إذا بعد أنه سنن بن ماجه حديث عبد الله بن عمر رضي الله عنهما عبد الله بن عمر رضي الله عنهما أولي النبي صلى الله عليه وسلم أولي النبي صلى الله عليه وسلم kí ni nǹkan tá anabi sallallahu alayhi wa sallam sọ fún anabi sọ fún abdullahi ibn umar ó ní àwọn kankan bẹ tó jẹ́ pé àwọn nǹkan tá à ń sọ yìí tó bá fi lè tàn ká tó bá fi lè tàn ká lérí lẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní wàhálà ti dé nu anabi ní wàhálà ti dé anabi ní ẹ̀yà wa máa bẹ lọ́wọ́ ọba àlekíọ́lá kí àwọn wàhálà tá à ń sọ yìí kọ́lọ́ ọba àlekíọ́lá kó má jẹ́ kó dé bá yín láyé ẹ̀wọ̀n gan ibi táwọn anábì ní kó lágbára dé anábì bẹ ọlọ́run ọba àdéjọ́lá ipe kí àwọn sàábé kọ́lọ́ mọ́jẹ́ kí nǹkan wọn kó ṣẹlẹ̀ sí wọn. anábì ní hamsun ìdábùtìlì tùmbìhìn àwọn kan márùn kan bẹ tọ́wọ́ ọba àdéjọ́lá bá ti fi sàdánwò fún yín wà áwùdù bíláyì àǹtúndì kò hùn náà ó bá yín fọlọ́wọ́ ọba àdéjọ́lá wá sọ kọ́lọ́ mọ́jẹ́ kó ṣẹlẹ̀ sí táwọn kan márùn bá ṣẹlẹ̀ sí àwọn rìsọ́ọ̀tì ẹ̀ tí ó máa tẹ̀lé àwọn nǹkan tí ò ní dáa ni anabi ni alakoko lam tazhar al-fahishatu fi qawmin qad hatta yu'linu biha illa fasha bihim at-ta'un wal awja' allati lam takun madat fi aslafihim alladhina madaw anabi ni iranu sina sina sise anabi ni kò ní tàn ká láàrin àwọn ìjọ kan títóbi pé wọn máa wá ṣe ní gbangba wọn ò ní gbé pamọ́ mọ́ títí náà wá di kíni kí wọ́n di tí wọ́n ò ṣe ní kò ń kẹ́lẹ́ mọ́ tí wọ́n ò ṣe ní ẹ̀ ń tí ọmọ lóyún yóò ti tọ́ oyún lábẹ́ ìyá rẹ̀ náà tí ìrìnà kò sì ní mí pẹ́kẹ́ kò sí èébú kò sí pé ó ah, ti wá ṣẹlẹ̀ yìí kò sí jìyà kankan kó ti wá di ká ti wá sọ dìnnà di nǹkan tó ṣe kiri nǹkan tá a gbà láàyè nǹkan tá a náà ti gbogbo yẹn sọ pé á ah, halal lélẹ̀ yìí débi pé àwọn òbí mi náà fọwọ́n bá tún wá fẹ́ ṣe nǹkan tó jẹ́ halal tó ní tọ̀ ìyá ọkọ tó ń fẹ́ fẹ́ ni wọ́n ní á ah, ẹ kọ́kọ́ lọ lè lóyún náà sàkóńtì tẹ́lẹ̀ wọ́n sọ dìnnà di kíni wọ́n sọ di ẹ̀tọ́ ìdẹ́bi so igi fún wa kí wọ́n máa ṣe ká máa ṣe halal lọ ẹ wá lẹ fẹsẹ̀ ẹ wá fẹsẹ̀ sí ma wò nùgbẹ́ àwọn lè lóyún àti òlè lóyún ẹ wà kọ́kọ́ ní kí wọ́n lè lóyún náà tọ́ba wa lóyún tán ẹsẹ̀ wá segin ni ẹsẹ̀ wá so igi fún wa ẹ mọ̀ pé ọmọ tí wọ́n ti lóyún rẹ̀ oníṣẹ́ ó ti dán máa lè ọmọ àlè ń pọ̀ láwùjọ nù anabi sallallahu alayhi wa sallam ó nílùú eléyìí ò ní máa ṣẹlẹ̀ láwùjọ kí sì ní wọ́n máa ṣẹlẹ̀ kí tí wọ́n fi wá sọ pé kí wọ́n fi wá declare àti náà kí wọ́n declare rẹ̀ pé halal ni látara ìwà ìyẹn máa ń fi wàá dìklẹ́ àti náà fi halal ni nígbà a fún ẹ tó bá ń wọ ọmọ rẹ wá lé ní ìsìn tó bá fà á lọ́wọ́ sanjọ́ ń lọ tó wá ní àṣẹ ah, ọmọ sùkúrú yìí tó sọ náà tó ta àbó ní ma kí màmá rẹ kí ni wọ́n fọ ọmọ rẹ lọ́wọ́ sí. àbọ̀ adé wa ni ah, ẹ ọ̀rẹ́ rẹ bàtí dé ṣe wá wò ó sà lọ́rẹ́ rẹ ọkùnrin lọ́rẹ́ ọmọ rẹ ẹnà tó wá jáde fún ọ pé ah, ẹ wọ́n èmi jáde lọ́sẹ̀ mi bá ṣe tẹ̀ sílẹ̀ kù kúkúrú eléyìí ní ti ara pé yẹn ń ṣe kí ni ara pé yẹn ń sọ ọ̀sìn náà di ẹ̀tọ́ ni láwùjọ ànábìrì tí gbogbo eléyìí bá ti wá ń ṣẹlẹ̀ káàwá fipá mọ́mọ́ tán ṣe ní níta gbangba ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní wàhálà irisirisi òun náà ni ó máa ṣẹlẹ̀ kí ni wàhálà tá anabi ni ó máa ṣẹlẹ̀ anabi ni illa fasha fihi musta'un wala uja anabi ni àwọn àjàkálẹ̀ àrùn lérísirísi àwọn ìgbóná àwọn àjálù àwọn àrélu eríṣiríṣi láàárẹ̀ ara alábi ni yóò òun náà ní ọmọ ṣẹlẹ̀ láwùjọ wa ṣé kò máa wá ṣẹlẹ̀ nísìn hiv ṣé kò ṣẹlẹ̀ lásìkò àwọn tó ti kọjá ni sáà máa bá ńlá gbọ́ rí ni hepatitis b àbí kí náà ń pè tí wọ́n gbọ́ rí ni Ebola tí wọ́n gbọ́ rí ni ẹ́ gbogbo àwọn àrùn eréṣiríṣi tó yẹ pé níbi àti wá sọ àwọn àrùn kan di àrùn àgbàlagbà ẹ́ ẹ́ kí ló gbogbo ẹ̀ diabetes táwọn àjọ ọmọ ti ń jẹ́ pé diabetes ni àbí ọmọ kiri kan ti ń jẹ́ kókó ìwà ìfúnpá gíga wọ́n ti ń sẹ̀mí wọ́n ti ń dàgbà kó o sì lówó bá wa ti lówó lásìkò wa yìí wọn ò rí gbàdùn bá ṣe nígbàdùn yìí ìgbàdùn yìí fáànù ní fáànù ní fẹlẹlẹlẹ yìí táwọn bá tán bá rí náwó tán fìtílà ni gbogbo òní nǹkan àgùn bá wa ṣe ní nǹkan àgùn yìí òun ti bẹ́ẹ̀ náà ìfúnpínpín ti ń bá wa àrùn eré ìtìlítì lágbára wò káyìí ti ṣẹlẹ̀ sí wa kò sí nǹkan tó fà á anabi sallallahu alaihi wasallam fún ní tá a bá ti sọ zina tá a bá ti sọ jẹ tọ tá a bá ti rí nǹkan kan arabu kankan lára zina tí ọkọ ń ṣe tíyàwó ń ṣe tọmọ ń ṣe tí bàbá ń ṣe tí gbogbo ẹ ń ṣe káàkiri àwùjọ ní tí ó máa ń ṣẹlẹ̀ sí wa òun náà ni gbogbo àwọn fìtínà àárẹ̀ ìrísìírísìí anabi ní àárẹ̀ tá a máa wá gbọ́ yìí lámùtẹ́kùn àárẹ̀ tí ò ti ṣẹlẹ̀ rí ni fi àtìláàbí mọ̀lẹ́bí nàmọ́dọ̀ kò ṣẹlẹ̀ sáà bá bá la wa tó kọjá rí ẹni gbọ́ kò ṣẹlẹ̀ sí wọn rí ntọ́fà àti bí ń ṣẹlẹ̀ sára náà kí ló fà á ẹ́ lèvi kọ̀hún lèvi kọ̀hún bima kasabat aidihim lèvi kọ̀hún bá dọ̀ lẹ́bi àmì ọlọ́ọ̀bà àdìkí ọlá fẹ́ ká tẹ̀sí nínú ìjìyà ìtànṣe ni nígbà táwọn ò ṣe gbọ́ aburú àwọn ìyá àwọn jẹ́ ọtí wọ́n ti lọ kọ́dà yìí tí ò ní wọ jìlbáàbù náà àwọn ìyá àgbàlagbà tó ti lọ àtàwọn ọ̀dọ́ wọn ò múra tọ́mátì múra tọ́mátì múra wọn ò rò dẹ́dẹ́ ó kàn dúdú ni yóò kalẹ̀ ni ẹ̀ ní máa rí àyè kan tọkùnrin yóò bá bóbìnrin sọ̀rọ̀ ń jọ ojú ọmọ tí wọ́n ní wọ́n tún kẹ́yìn síra wọn wọ́n tún lálàrí iná gan kí wọ́n máa síra wọn ẹ lákò ní sísè ojú tí wàá wà mọ́ nìyí pẹ̀lú báwọn ọmọ tí ń ṣe káàkiri láwùjọ so eléyìí inú àwọn nǹkan tí ń fa ìyà fún wa láwùjọ ni anabi ni wàlámù yẹn ń kó sólì mikiyala wal mizan illa ukhidhu bisinin wa shiddatil mu'una wa shiddatil mu'una anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn ní máa jí òṣùwọ̀n dì í wọn ò ní máa adjust scale látara pé tó máa fẹ́ tajà tó máa tọjà púpọ̀ bẹ́ẹ̀ bá dé pàtà lónìí tó o bá mú kóńgò tiẹ̀ lọ pé kóńgò tèmi ni kẹ́ẹ̀ máa fi yọ wọ́n ní àyè ah, tá a máa ń lò kọ́ tẹ ẹ bá mú ike ọ̀dà lọ ike ike ọ̀dà yìí òun ẹ bá fi yọ ráìsì ike ọ̀dà tí mo fẹ́ rà òun ah, ni ara àti ní ike ọ̀dà tí wọ́n kà ń lò bẹ́ẹ̀ ni ike ọ̀dà kankan náà ni àmọ́ wọ́n ti sàbùrù síbẹ̀ ike ọ̀dà mi bẹ́ẹ̀ wọ́n ti lẹ́kẹ̀ wọ́n ti bí wọ́n lọ bá wọn sáńdíke sábà wọn lẹ́kẹ̀ mí ìmọ̀ láti inú ìgbà tí wọ́n di tí wọ́n ti di igi ọ̀dà mi ń bẹ wọ́n ti fa àkùlé dé etí ó jẹ́ pé kó sàmọ́ pé ńgbà táwọn ó ti rà lọ́dọ̀ àwọn ti rà gbọ́dọ̀ ti rà wọ́n rà kó pé ọlọ́ọ̀bà àdìgbò lásìpele wọn oníwẹ́ inú lè ló mọ́tò fífi egbe kó máa bá àwọn tí wọ́n máa ń di oṣù wọn dì àlẹ́bí náà ìdàkútàlù alànàṣì ẹ̀sà òkun àwọn tó jẹ́ pé sábà lọ lọ́dọ̀ àwọn èèyàn lóko ẹ̀ ń tún fọwọ́ kọ ni tẹ bá rà á tó kú táyé tó bá fọwọ́ kọ lábẹ́ báyìí ẹ̀ rà á tí ó pè wá wọn àwọn ọ̀sán abẹ́fẹ́ wọn fáwọn èèyàn yóò sírù ẹ máa wá di ikú aláyé tó lòun láyé káà náà mọ̀bọ̀ ọ̀tún ẹ mọ̀ pé dìde lọ́dọ̀ lọ́wọ́ balẹ̀kẹ́ lájọ́ kan ẹ mọ̀ pé lọ́wọ́ balẹ̀kẹ́ ló gbé dìde jọ́ kan tẹ́sí ti owó fún tẹ́ ẹ bá ṣe láburú lọ́wọ́ balẹ̀kẹ́ ló san ilẹ̀ sàn rẹ̀ ni ànábì ní eléyìí ò ní wọ́pọ̀ láwùjọ kẹ́ ẹ máa di òṣùwọ̀ndì òun náà sì ṣẹlẹ̀ láwùjọ wa ànábì ní eléyìí ò máa ṣẹlẹ̀ láwùjọ ilà òkèèrè òbí sí ni àyàfi kí ọlọ́wọ́ balẹ̀kẹ́ ọlá kó fi ìyàn mú wa ìyàn ẹ̀rọ náà kébi ó máa pààyàn ebi ó máa pààyàn ó dáa lè lóúnjẹ gan tá à ní máa yó ebi ó máa pa kò ní sàlùbáríkà nu tá a bá ń jẹ mọ́ ọlọ́run bá àdékẹ́ ló mọ̀ fìyàn mú wa ni nígbà tó bá ti di pé à ń ṣe kínni àwa ń fi òṣùwọ̀n dì í wọ̀ṣí dátìlì mu hù náà á máa ní bùkátà tágbára wò níká ẹ wà àwọn tí wọ́n ń di òṣùwọ̀n ń di ní síbáyì wọ́n ń lé ilé náà wò bá láti jọ iná rẹ̀ sábà tún ṣẹlẹ̀ ìtàn wọ́n tún lọ síbẹ̀ wọ́n ṣẹlẹ̀ ìtàn kò kákòlá ní bí àṣà wọn kan gbogbo tí wọ́n ṣe náà kò ká ní ẹ wá wá àwọn tó ti kọjá lọ níjọ́ tí wọn ò jì òṣùwọ̀n dídí òṣèlú gbogbo wọn ti gbá yìí rọrùn wọn sì ní bọ̀ kábàlẹ̀ ẹ jì òṣùwọ̀n dídí òṣùwọ̀n dín náà ẹ ẹ kọ́lé ju àwọn ẹlòmíì náà lọ láwọn tó ń ṣe dáadáa ẹ jì òṣùwọ̀n dín sójú òṣùwọ̀n dín náà àárẹ̀ eréṣiríṣi ilẹ̀ fi ń wò àwọn tó ń jì òṣùwọ̀n dín kódà bí òṣùwọ̀n dín ní ti náà làwọn tí wọ́n ta ráìsì tó jẹ́ pé wọ́n àwọn tí wọ́n rì gbogbo eléyìí ti wò bẹ̀rù ọlọ́run wọn mọ̀ kọ́lọ́ ọba àdìkẹ́ ló gbé àwọn ìdíjọ́ kan yìí so alábi sallallahu alaihi wasallam ó nínú àjálù tí ó máa ṣẹlẹ̀ sí wa òun náà ni pé ọlọ́wọ́ bá àdìkẹ́ ọlá yóò máa fìyàn mú wa ebi yóò máa pa wá ebi yóò máa pa wá nùlú yóò sì máa gbé àwọn bùkátà tágbára wò ní ká ọlọ́wọ́ bá àdìkẹ́ yóò máa gbé kọ́ wa lọ́rùn pé tí wọ́n ṣe léwu nìkan wọ̀jẹ́ òrì sultani alayhim ọlọ́wọ́ bá àdìkẹ́ lọ́tọ̀ wá yẹ eléyìí tí ó máa ṣe ìjàmbá fún wa yóò yẹ àwọn eléyìí tí ó máa fìyà jẹ wá àmọ́ ké wọn ò sì dáa lóhùn ẹ ọlọ́wọ́ bá àdìkẹ́ lọ́wọ́ á ti fún

ní àlọ́bà rẹ̀ pé àwọn ọmọ ìlú wa bá débẹ̀ tán òní fẹ́ wálé mọ́mọ́ sápamọ́ síbi kan kí ló fà tí òní fẹ́ wálé sọmọ sàwọ́dí lè wálé ìkọ́ lóhùn òní lọlé mọ́ kí ni òní kó lọlé ẹ́ àwọn gbà tá a ti mọ̀ pé a ti dábì irú a ti dá wa lálẹ́ ọlọ́ọ̀bà lè kí ọlọ́wà gbé òkú sí bá wa òní àlàáfíà sáka wa rọrùn náà ọba àlejò ọlá tó náà mọ bí tẹ̀sán fún wa ti di pé à ń di à ń yíwèé à ń yí nǹkan padà ọlọ́wọ́ bá alẹ́ kí ọlọ́wọ́ máa fi gbogbo wàhálà yìí yóò máa gbé bá wa kò tí ì tán síbẹ̀ o Ànábì sallallahu alaihi wasallam ó ní wàlàmù yẹ́mú náà zakata amwalihim ó ní àwọn èèyàn ní sálẹ̀ máa yọ zaka nu dúkìá wọn kí wọ́n máa kọ̀ láì yọ zaka zaka ti wo owó ẹlòmíì nìsí lájọ́ ẹlòmíì ti bẹ̀ẹ́ ẹlòmíì ti bẹ̀ẹ́ sí lówó nìsí ó ti lé lógún ọdún zaka ti ń wọ lọ́dọọdún kò yọ àwọn tí ó ti sọ fún wọn kí wọ́n yọ zaka náà tẹnu wọn ni bá ti bù wọ́n tọrọ kọ́bọ̀ nísìnyí wọ́n ti di wọn lẹ́nu wọn ní sàlàyé fún ọ̀gáyọ̀ zaka ibi tí wọ́n bá ti yọ náà nísìnyí bí a fi wà tó wà tó bá wọn yà five hundred naira ẹbí tẹ́bí ló one thousand ẹbí tẹ́bí ló kò lẹ́yìn màgbé bàrẹ̀ káàkiri sí sàkálẹ̀ lẹ́yìn bí wọ́n bá ti yọ zaka wọn náà àwọn tó ti tó tán àwọn tó ti lówó àwọn ìmáàmù ìmáàmù ìmáàmù tí wọ́n lọ jìbù tí wọ́n lọ kọ̀ bẹ̀bẹ̀bẹ̀ ó tún wá lọ lé pé sàkà fún yọ sàkà ó yọ sàkà wọ́n náà wọ́n kà ọkùnrin ẹni tó kọ̀ láì yọ sàkà ni anabi ní gbogbo ẹni tó bá wá kọ̀ tí o bá ti tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ bá ti máa yọ zaka nínú dúkìá yín ilà múni olùkọ́sọ̀rọ̀ mi nà sàmà ọlọ́wọ́n bá alekẹ́ ọlọ́run ò ní jókòó jò máa rọ̀ ọlọ́wọ́n bá alekẹ́ ọlọ́run mú òjò dúró ọ̀dá ò máa dá òjò onírọ̀ ẹ̀ níròjò mbata yìí ni o bá ti yọ zaka ebójú òtí ńlọ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá alekẹ́ ọlá òun ní múrùkù jáde tí o gbẹ tẹ́ẹ̀ bí ńlá tẹ́ẹ̀ tẹ́ẹ̀ dúkìá tẹ́ẹ̀ ní tẹ́ẹ̀ bá ti wá ní máa yọ zaka rẹ̀ ọlọ́wọ́n bá alekẹ́ ọlá ní òun mú òjò dúró òun níjó máa rọ̀ ọlọ́wọ́ bá alikẹ́lá wa ni wàlẹ́ wòlẹ́ alibahá imú lẹ́mu yóò tọrọ ọlọ́wọ́ bá alikẹ́lá tí èyí bá ṣe torí àwọn ẹranko tí mo mọ́ ọdún mẹ́tẹ̀ tí èyí bá ṣe torí àwọn ẹran táǹtí àwọn màlúù àwọn àgùntàn àwọn àkúrí àwọn ewúrẹ́ ọlọ́wọ́ bá alikẹ́lá tí èyí bá ṣe torí tiwọn lẹ́mu yóò tọrọ ẹ̀ bá tẹ̀ sí lójú rárá àti ìwà bàtà ní torí àwọn ẹran ọlọ́run ẹ wá wò sọlọ wa torí ẹ fẹràn ọbẹ ara wọn náà ẹ ń bàbá wa fi dáko náà àwọn náà tó kó jáde lọ́dún yìí wọn á ní kó kó jáde dáadáa sójú rọ ni sèbójú rọ àmọ́ ìtọ́ kó jáde dáadáa àwọn ìtọ́ ní kẹ́hìn ọmọ rẹ jẹ jẹjẹ ibi dẹ́sì ìmọ̀nù kọ́lọ́ àwọn ẹran lọ́wọ́ wọ́n wọ́n ké sẹ́yìn tàbá ti pọ̀ tàbá ti máa yọ zaka nínú dúkìá wa tàbá àwọn tálíkà lẹ́tọ̀ọ́ wọn àní ní bọ́kànbalẹ̀ òjò ní rọ̀ ẹ̀yin kójò bá ti rọ̀ náà kò ní sáfà ní fún wa òjò tó yẹ kó rọ̀ kó sáfà ní òun ní wọlé okálùkù lọ òjò tó yẹ kó rọ̀ kó bá ń sáfà ní kójò bá ti rọ̀ ní ìdí ẹlòmíì ò lè jòkó nulẹ̀ mọ́ yóò bọ́ síta ni yóò kẹrù síta lè títì kí látara kí látara pé ìta wa fà òun anabi sallallahu alayhi wa sallam ó ní wàlám yankudu adalahi wa ada rasulihi illa sallallahu alayhi wa aduwan min ghayrihim anabi sallallahu alayhi wa sallam ó ní èèyàn wá ní máa ṣe pàdéhùn ọlọ́run àtàdéhùn anabi sallallahu alayhi wa sallam àwọn kan ní àdéhùn ọlọ́run àtàdéhùn anabi òun náà ní pé àdéhùn téèyàn ti gbé pẹ̀lú àwọn téèyàn jọ ń gbé láwùjọ tó jẹ́ kébèrè pé àjọ àní tẹ́kíní àní faranira wa tẹ̀sán pé téèyàn bá wá ṣe pàdéhùn yẹn aburú tẹ̀rẹ̀ síyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó túmọ̀ pé àdéhùn tá a bọ́lọ̀ ń gbé nígbà tá a gbàtọ́ lọ́wọ́ bá alikọ́lá tó kọ́ wa jáde ní káràbàdé ànábì Adam pé a ní sẹ́kọ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá alikọ́lá tá a bá ti wá sí pàdéhùn yẹn àtàdéhùn ànábì sallallahu alaihi wasallam tá ànábì sallallahu alaihi wasallam bá gbogbo àti pé ká má ṣe kíni ká má pa ká má ṣe fi kàmí lẹ́yìn súnà òun pé àlè rí àlè pàdé ọlọ́wọ́ bá àlejòlá àfẹn tó bá ṣe kíni àfẹn tó bá wá tó bá nílò ìlànà wọn alábìíní kúlùkù yẹn dùkúlù náà jẹ́nu kúlù mọ́tẹ́ dùkúlù náà jẹ́nu sáyé lámà àbá gbogbo àlè wọn bá pátá níwájú jẹ́nu àfẹn tó bá kọ̀ anabi náà tó bá tẹ̀lé mi yóò wà jẹ́nà ẹni tí o bá tẹ̀lé mi ajẹ́kọ̀ọ́ kọ̀ nù gbogbo eléyìí àdéhùn anabi bá wa ṣe bí tá a bá ti ṣe tá a bá ti ṣe bó ṣe ká ṣe ẹ̀ á ṣe kíni àwọn náà ó ṣe rí àwọn yóò máa rí bí ó ṣe kó ifá wa náà anabi ni kò wá sẹ́ni kò wá síbi tí wọ́n ti wá máa ṣe pàdéhùn yìí tí wọ́n ń ṣe pọ̀pẹ̀lú ọlọ́wọ́ balẹ̀kíọ́lá tí wọ́n ń ṣe bídíà tí wọ́n ń da nǹkan mípa mọ́ súnà anábì sallallahu alaihi wasallam tí wọ́n ń gbógun ja súnà anábì sallallahu alaihi wasallam anábì ní kò ní máa ṣẹlẹ̀ láwùjọ kan illa sallallahu alaihim aduwan min ghayrihim àbí kọ́lá ọba àdìkọ́ láwa mú ọ̀tá kan kó wá fi jẹ gàba lé wọn léyìn látara àwọn tí ì sara wọn ẹ lọ ọlọ́ọ̀bà àdìkọ́ ló gbé ọ̀tá kan òní wàá fi ṣe ẹni tó jẹ gàba léyìn lórí yóò máa pàṣẹ léyìn lórí wọn fi àjẹ yín ẹ wá wá òjò táwa nìkan gbọdọ̀ tí wọ́n tẹ̀lé láyé ẹ bẹ́ẹ̀ bá dé kọ́ńtì kan ní ti wọn lọ Amẹ́ríkà ní kọ́ńtró wọn ṣé wọ́n kọ́ńtró wọn ẹ bẹ́ẹ̀ bá dé ìlú kan ní ti jóni lamẹ́ríkà ní káwọn ẹ̀mọ́ ṣe sọ́dọ̀ òfin tó kún ẹ̀mọ́ ọ̀fẹ́kùnrin ó sì ní gbogbo kọ́ńtì ẹ̀ gbọdọ̀ ṣe àbáwọ́pẹ̀ bá sàwọn ọ̀kọ́tà wa yarí gbogbo àwòṣe bẹ́ẹ̀ wá ní àwọn nǹkan mi kọ́ bá sọ pé àwọn ni wọ́n máa kọ̀ọ̀tún gbogbo àwọn orílẹ̀ káàkiri ọ̀nà tí wọ́n ti gbà máa kọ̀ọ̀tún wọ̀nyí ọ̀nà tí ó máa mú ìfi pínpín bá àwọn tó wà lára àgbèrè tí ó ń bù bá wọn ni tó anabi sallallahu wa sallam ó ní inú tọ́lọ̀ ọba àlekẹ́ ọlọ́mọ sí fún yín nù wà á kàdó bá àdọ́ máa fi àìdí yìí wọ́n mọ̀ tó wá gba díẹ̀ díẹ̀ sí bẹ́ẹ̀ lọ́wọ́ yín amẹ́ríkà lójú nàìjíríà lọ àwọn ẹ̀wọ́n nàbí ó ti dé gbowó àgbà ẹ̀yin eh, yóò máa lọ àwọn ọdún kéréje kéréje yóò dà lóru nítorí kó bá ṣe kíní nítorí kó bá fẹ́ ikú wọn. tó anabi sallallahu alaihi wasallam tá a bá ti ti ogoru àwọn eléyìí tá a bá ti pa ogo eléyìí tí ìdí ó máa ṣẹlẹ̀ sí wa nù. wa ma lam tahkum a'immatuhum bi kitabillah lópin ìgbà táwọn tó bá ti jẹ́lé rí wa tí wọ́n máa fi tírà Ọlọ́run ọba àlekíọ́lá tí wọ́n fi dájọ́ wọn máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekíọ́lá dájọ́ wa yatakayyaru tí wọn ò sì máa sẹ̀dá nínú kọ́tọ́lọ́ ọba àdìjọ́lá tó sọ̀kalẹ̀ fún wa nínú alukur'an láti fi ṣèdájọ́ ilà azàlọ́wọ́ àlẹ́yé bá àtàn àyàfi tí ilà jẹ́ àlọ́láhùn bá sáwọn bẹ́yìn náà àgbọ̀lọ̀ ọba àdìjọ́lá fi ìyá wọn sáàyàn ara wọn jẹ́ àlọ́láhùn bá sáwọn bẹ́yìn náà yóò fi ìyá wọn sáàyàn ara wọn dàdà àwọn ọmọ bìí ajẹra wọn ọkọ ọmọ bìí ajẹ yàwó tàbí ẹkọ lànà ara wọn jẹba kọ́ àlọ́ ẹkọ lànà yàwó ẹ̀ ọmọ bìí ajẹ bàbá ọmọ bìí ajẹ ọmọ ọmọ dájú àwọn òbí rẹ̀ àwọn tó yẹ ká ara ẹ ẹ tó ẹbí yóò dájú àwọn eléyìí àwọn ẹbí àwọn ẹlẹ àwọn alábẹrẹ ẹ ọlọ́pàá yóò ti lọ yóò ti bọ́ oúnjẹ yóò ra àmàlà fífi náírà yóò ti tó bá ti délé yóò sọ fún pé ẹ mo máa ń ní báyìí ọjà ti wá ní bó ṣe rí náà ni tó wá máa à díẹ̀ nínú ọ̀gá ọmọ adájú ọmọdé ọmọdé náà ọmọ adájú ọ̀gá ọmọdé ọ̀gá onísàánú ọmọdé ọmọdé ló ti dé tó ti lè dúró dé wọ́n bá ti rán mi sẹ́yìn yọkú bẹ́ẹ̀ ni gbogbo àwọn abúlé yìí ti báyìí ọlọ́ọ̀bá àdìgbà ló ti sáré ara wa nígbà tá a bá ti kí ọlọ́run dájọ́ àwọn tó kún wa jẹlẹ rí wa àwọn náà mọ̀tẹ́kẹ́ ni kò mọ̀ bí a wa ẹlòmíì ò jẹ kọmíṣánná ẹlòmíì ò jẹ oyè gbogbo ọdún mẹ́jọ tó fi ṣe kiri wọn dà ara àǹfààní ẹ lágbolé kò wúlò kẹkẹ ẹ ní ara àǹfààní ẹ nígbà tó ti pa tó náà ọba àdìgbò láti nígbà tẹ́ ti pàṣẹ ọ̀rọ̀ ẹ ti di ẹlẹ́kan rí jẹ́ ń bínú sí ti ẹlẹ́rí jẹ́ ń bá jẹ́ lórí ẹ̀yin lè kóra yín ní tẹ̀ ṣe ẹ alámùkù ẹ̀rù ẹ̀wọ́ ẹ olùkèlè ń wo ẹ̀wù sàlẹ̀ ẹ kàn wọ àwọn tí ń fi àwọn tí ń fi àjẹ ẹ wo náà láti ní problem so látara di eléyìí àwọn ọba àdìjọlá ó fẹ́ ká padà ní àlùkò sọ nípa ayé ayé àpé làálàmú yẹ̀kẹ̀rù ìṣèbà ìṣèbà ìṣèbà ìṣèbà ìṣèbà ìṣèbà ìṣèbà ìṣèbà ìṣèbà ìṣèbà nínú apákanu tá a ṣe kó tó di jọ́ gbéra ìfẹ́ àrùn onímísílẹ̀ fún wa wàlà alamu yẹ̀rìjì wọn bóyá sẹ́ni padà tó ẹ̀já gbìyànjú ká sẹ́ni padà ká sẹ́ni padà kó bẹ́ẹ̀ bọ́ ká sẹ́ni padà kó níbi bídíà káwọn jálà bí wọn bídíà wọn jálà bí wọn ti bí wọn sì pàtì káwọn ọmọ lọ bẹ̀ má kí wọn bá ti lérò wọn wá sẹ́ni sí àgbẹ̀fọ́ àwọn jálà bí nàìjíríà àwọn kan ní wá sẹ́ni sí wọ́n ti lè torí kọ́mọ́tì rò kí wọ́n sábà fi ọdún kan ọdún méjì bí sí gbogbo padà dá ti yá àwọn èèyàn ẹ̀yẹ dẹ́bí ẹ̀dẹ̀ bí ẹlẹ́bí irú lágbájá ní sọ ẹ̀gbọ́n bàbá rẹ oníbẹ̀ ní ọ̀rọ̀ rẹ yóò wá kó wàhálà bẹ́ẹ̀ gbọ́n bàbá rẹ lẹ́ni ẹlẹ́ni tí ó mọ̀ kankan tí ó mọ̀ ó ti ò mẹ́tẹ̀. ọba kú tẹ̀ ń dálẹ̀ láwùjọ ẹyẹ ẹkùnrin rẹ̀ tẹ́ bá ti lọ wáṣẹ́ ti tẹ wáṣẹ́ gidi nídìí ẹ̀yin gbogbo eléyìí náà nídìí àwọn yóò tún nífọ̀ kabalẹ̀ yóò ní fọ́ kabalẹ̀ àwọn tí mo gbó tó yẹ kẹ́ ẹ lè ṣe tó yẹ kẹ́ wọ́n wà lọ́wọ́ ẹ̀fíà tó yẹ kó lè ṣe kiri ẹ̀yin lẹ́tọ́ yẹ ló ó ṣe fún wa ẹ̀lẹ́ wá gbẹ̀rẹ̀ wá tábà ti jó tábà ti lóko ní mú má ọmọ mẹ́tò lẹ́ jó gbẹ̀rẹ̀ fún tó dé òkú kó má ọ̀nà tó yẹ kí wọ́n rí ẹ̀ jẹ́ wọ́n rí ó bá rẹ̀yàn tó yẹ kó lọ sí tù ẹ̀ lẹ́ ṣe tutù ni á ṣe kíni kàmá wà gbani ẹ̀ tó yẹ kó lọ lè tọ́jú tó ní diabetes tó ní ọ́sà ẹ̀ sọ fún àwọn kan ní dààmú ẹ̀ sínú bí rún ẹ wà máa pa àwọn èèyàn lẹ́yìn tí ẹ máa ṣe ẹ máa sábà bí agbófó àwọn èèyàn owó eléyìí ẹ lè wá wọlé bọ́lẹ̀ kẹ́ ẹ lè bá rí àtìkọ́ sọ́dọ̀ àwọn ọmọdé yóò gbé àmọ́ tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmá kò sí ti jẹ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àdìgbẹ́ ló sàn ká lulẹ̀ tán tó bá ti ṣe láyé tó àbẹ́lẹ̀ ọ̀bà àdìgbẹ́ láwọn dà pẹ̀lú sí gbogbo àwọn alákùnrin lọ́kàn ó yẹ kí ó yẹ kí wọ́n yóò jẹ́ kí ìkùnkùn yóò máa wá láwùjọ àbẹ́lẹ̀ ọ̀bà àdìgbẹ́ láwọn dà pẹ̀lú lórí kò ní kàlí máa tẹ̀lé ó jẹ́ àmú bàjẹ́ ní bàjẹ́ kó kí ó jẹ́ kàlí máa jìnà sí إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك